ìwé kìíní láti ọ̀dọ̀ pétérù pétérù kìíní orí kìíní. èmi pétérù àpọ́stélì jésù kristi ni mò ń kọ ìwé yìí sí ẹ̀yin tí ẹ fọ́n káàkiri àwọn ìlú àjèjì bíi pontiu galatia cappadocia asia àti bithynia ẹ̀yin ni a yàn gẹ́gẹ́ bí ìmọ̀tẹ́lẹ̀ ọlọ́run bàbá fún ìwà mímọ́ nípa ẹ̀mí mímọ́ kí ẹ lè máa gbọ́ ti jésù kristi kí ẹ̀jẹ̀ rẹ̀ sì lè wẹ̀ yín mọ́ kí oore ọ̀fẹ́ àti àlàáfíà kí ó pọ̀ fún yín a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bàbá Jésù Kristi Olúwa wa tí ó fi ọ̀pọ̀ àánú rẹ̀ tún wa bí sí ìrètí tí ó wà láàyè nípa jíǹde Jésù Kristi kúrò nínú òkú ó fún wa ní ogún àìnípẹ̀kun ogún tí kò lè dìbàjẹ́ tí kò lè ṣá tí a ti fi pamọ́ fún yín ní ọ̀run èyí ni a ti dáàbò bò nípa agbára Ọlọ́run nípa ìgbàgbọ́ sí ìgbàlà tí a ti ṣe ètò láti fi hàn ní ọjọ́ ìkẹyìn ẹ máa yọ̀ nítorí èyí bí ó tilẹ̀ jẹ́ pé fún àkókò díẹ̀ ẹ ní láti ní ìdààmú nípa oríṣiríṣi ìdánwò wúrà ní láti kọjá nínú iná bẹ́ẹ̀ sì ni ó pẹ́ ni ó yá ni yóò ṣègbé bẹ́ẹ̀ gan ni a ní láti dán ìgbàgbọ́ yín tí ó ní iye lórí ju wúrà lọ wò irú ìgbàgbọ́ bẹ́ẹ̀ yóò gba ìyìn ògo àti ọlá nígbà tí Jésù Kristi bá dé bí ó tilẹ̀ jẹ́ pé ẹ kò rí i síbẹ̀ ẹ fẹ́ràn rẹ̀ ẹ kò rí i sójú nísinsìnyí síbẹ̀ ẹ gbà á gbọ́ ẹ sì ń yọ ayọ̀ tí ẹnu kò lè sọ ayọ̀ tí ó lógo nítorí pé ẹ jèrè ìgbàgbọ́ yín nípa ìgbàlá ọkàn yín àwọn wòlíì tí wọ́n ṣe ìkéde oore ọ̀fẹ́ tó ń fẹ̀sọ̀ wádìí nípa ìgbàlà yìí wọ́n ń wádìí nípa ẹni náà àti àkókò náà tí ẹ̀mí Kristi tí ó wà nínú wọn ń sọ̀rọ̀ nípa rẹ̀ nígbà tí ó sọ àsọtẹ́lẹ̀ nípa ìyà tí Kristi ní láti jẹ àti bí ó ti ṣe bọ́ sínú ògo lẹ́yìn ìjìyà rẹ̀ Ọlọ́run fi hàn àwọn wòlíì wọ̀nyí pé ohun tí wọ́n ń sọ kì í ṣe fún àkókò tiwọn bí kò ṣe fún àkókò tiyín nísinsìnyí a ti wàásù nǹkan wọ̀nyí fún yín nípa ìyìn rere tí ó ti ọwọ́ ẹ̀mí mímọ́ wá tí a rán láti ọ̀run wá fún yín àwọn áńgẹ́lì garùn títí láti rí nǹkan wọ̀nyí nítorí náà ẹ ṣe ọkàn yín gírí ẹ máa ṣe pẹ̀lẹ́ ẹ máa retí oore ọ̀fẹ́ tí yóò jẹ́ tiyín nígbà tí Jésù Kristi bá tún dé gẹ́gẹ́ bí ọmọ tí ń gbọ́ràn ẹ má gbé irú ìgbé ayé yín ti àtijọ́ nígbà tí ẹ ń ṣe ìfẹ́kúfẹ̀ẹ́ ara yín tí ẹ kò mọ̀ pé àìdára ni ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tí ó pè yín ti jẹ́ mímọ́ bẹ́ẹ̀ ni kí ẹ̀yin náà jẹ́ mímọ́ nínú gbogbo ìwà yín nítorí ó wà ní àkọsílẹ̀ pé Ọlọ́run ní. ẹ jẹ́ mímọ́ nítorí èmi náà jẹ́ mímọ́. níwọ̀n ìgbà tí ẹ̀ ń pe Ọlọ́run ní bàbá tí kìí ṣe ojúsàájú tó jẹ́ pé bí iṣẹ́ olúkúlùkù bá ti rí ni ó fi ń ṣe ìdájọ́ ẹ máa fi ìbẹ̀rù gbé ìgbé ayé yín ní ìwọ̀nba àkókò tí ẹ ní nítorí ẹ mà pé kì í ṣe ohun tí ó lè bàjẹ́ bíi fàdákà àti wúrà ni a fi rà yín padà kúrò nínú ìgbé ayé asán tí ẹ jogún láti ọ̀dọ̀ àwọn bàbá yín ohun tí a fi rà yín ni ẹ̀jẹ̀ Kristi ẹ̀jẹ̀ iyebíye bíi ti ọ̀dọ́ àgùntàn tí kò ní àléébù tí kò sì ní àbàwọ́n kí a tó dá ayé ni a ti yan Kristi fún iṣẹ́ yìí ṣùgbọ́n ní àkókò ìkẹyìn yìí ni ó tó fi ara hàn nítorí tìyín ẹ̀yin tí ẹ ti pasẹ̀ rẹ̀ gba Ọlọ́run tí ó jí dìde kúrò nínú òkú gbọ́ tí ó ṣe é lógo kí ìgbàgbọ́ àti ìrètí yín lè wà nínú Ọlọ́run níwọ̀n ìgbà tí ẹ ti wẹ ọkàn yín mọ́ nípa ìgbọràn sí òtítọ́ tí ẹ sì ní ìfẹ́ àìlẹ́tàn sí àwọn onígbàgbọ́ ara yín ẹ fi tinútinú fẹ́ràn ọmọnìkejì yín a ti tún yín bí kì í ṣe èso tí ó lè bàjẹ́ ni a fi tún yín bí bí kò ṣe èso tí kò lè bàjẹ́ tí í ṣe ọ̀rọ̀ Ọlọ́run tí ó wà láàyè tí ó sì wà títí nítorí gbogbo ẹlẹ́ran ara dàbí koríko gbogbo ògo rẹ̀ dàbí òdòdó koríko a máa gbẹ òdòdó a máa rẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ Olúwa yóò wà títí láé ó ní ọ̀rọ̀ tí à ń wàásù rẹ̀ fún yín. Pétérù kínní orí kejì nítorí náà ẹ pa gbogbo ìwà ibi tì àti ọgbọ́n ẹ̀wẹ́ àgàbàgebè owú jíjẹ àti ọ̀rọ̀ àbùkù ẹ ṣe bí ọmọ ọwọ́ tí a ṣẹ̀ṣẹ̀ bí tí òun gbẹ wàrà gidi tí ẹ̀mí ń gbẹ kí ó lè mú yín dàgbà fún ìgbàlà ó sáà ti hàn sí yín pé olóore ni olúwa ẹ wá sọ́dọ̀ ẹni tí í ṣe òkúta ààyè tí ènìyàn kọ̀ sílẹ̀ ṣùgbọ́n tí ọlọ́run yàn tí ó ṣe iyebíye lójú rẹ̀ ẹ fi ara yín kọ́ ilé ẹ̀mí bí òkúta ààyè níbi tí ẹ ó jẹ́ àlùfáà mímọ́ tẹ ó máa rú ẹbọ ẹ̀mí tí ọlọ́run yóò tẹ́wọ́ gbà nípasẹ̀ jésù kristi nítorí ó wà nínú ìwé mímọ́ pé mo fi òkúta lélẹ̀ ní Síónì àṣàyàn òkúta igunlé tí ó ṣe iyebíye ojú kò ní ti ẹni tí ó bá gbà á gbọ́. nítorí náà ọlá ni fún ẹ̀yin tí ẹ gbàgbọ́ ṣùgbọ́n fún àwọn tí kò gbàgbọ́ gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí. òkúta tí àwọn mọlémọlé kọ̀ sílẹ̀ òun ni ó di pàtàkì igun ilé àti òkúta tí yóò mú ènìyàn kọsẹ̀ àti àpáta tí yóò gbé ènìyàn ṣubú. àwọn tí ó ṣubú ni àwọn tí kò gba ọ̀rọ̀ náà gbọ́ bẹ́ẹ̀ bí ti irú wọn ti ní láti rí nìyí ṣùgbọ́n ẹ̀yin ni orílẹ̀-èdè tí Ọlọ́run yàn àlùfáà ọlọ́lá ẹ̀yà mímọ́ ènìyàn tí Ọlọ́run ṣe ní tirẹ̀ kí ẹ lè sọ àwọn iṣẹ́ ńlá tí ẹni tí ó pè yín láti inú òkùnkùn sí ìmọ́lẹ̀ rẹ̀ tí ó yani lẹ́nu ẹ̀yin tí ẹ kì í ṣe ènìyàn nígbà kan ṣùgbọ́n nísinsìnyí ẹ di ènìyàn Ọlọ́run ẹ̀yin tí ẹ kò tí ì rí àánú gbà tẹ́lẹ̀ ṣùgbọ́n nísinsìnyí ẹ di ẹni tí Ọlọ́run ṣàánú fún ẹ̀yin olùfẹ́ tí ẹ jẹ́ àlejò ní ilẹ̀ àjèjì mo bẹ̀ yín ẹ jìnnà sí àwọn ìfẹ́kúfẹ̀ẹ́ ara tí ó ń bá ọkàn jagun kí ìgbé ayé yín láàrin àwọn abọ̀rìṣà jẹ́ èyí tí ó dára tí ó fi jẹ́ pé bí wọ́n bá tilẹ̀ ń sọ̀rọ̀ yín ní àìdára síbẹ̀ nígbà tí wọ́n bá ṣe àkíyèsí ìwà rere yín wọn yóò yin Ọlọ́run lógo ní ọjọ́ ìdájọ́ ẹ fi ara yín sábẹ́ òfin ìjọba ilẹ̀ yín nítorí ti Olúwa ìbáà ṣe ọba gẹ́gẹ́ bí olórí tàbí aṣojú ọba gẹ́gẹ́ bí ẹni tí ó rán láti jẹ àwọn tí ó bá ń ṣe burúkú níyà àti láti yìn àwọn tí ó bá ń ṣe rere nítorí bẹ́ẹ̀ ni ìfẹ́ Ọlọ́run pé nípa ìwà rere yín kí kẹ́kẹ́ pa mọ́ àwọn aṣiwèrè àti àwọn òpè lẹ́nu ẹ máa hùwà bí ẹni tí ó ní òmìnira ṣùgbọ́n kì í ṣe òmìnira láti bo ìwà burúkú mọ́lẹ̀ ẹ máa hùwà bí ìránṣẹ́ Ọlọ́run ẹ máa yẹ́ gbogbo ènìyàn sí ẹ máa fẹ́ràn àwọn onígbàgbọ́ ẹ bẹ̀rù ọlọ́run ẹ máa bu ọlá fún ọba ẹ̀yin ọmọ ọ̀dọ̀ ẹ máa bọ̀wọ̀ fún àwọn ọ̀gá yín nínú gbogbo nǹkan pẹ̀lú ìbẹ̀rù kì í ṣe fún àwọn ọ̀gá tí ó ní inú rere tí wọ́n sì ń ṣe ẹ̀tọ́ sí yín nìkan ṣùgbọ́n fún àwọn tí wọ́n rorò pẹ̀lú nítorí ó dára kí ènìyàn fara da ẹ̀yà tí kò tọ́ sí i tí ó bá ronú ti Ọlọ́run nítorí ẹ̀yẹ ni ó wà nínú pé ẹ ṣe àìdára wọ́n lù yín ẹ wá faradà á ṣùgbọ́n tí ẹ bá ń ṣe dáradára tí ẹ jìyà tí ẹ faradà á èyí jẹ́ ẹ̀yẹ lójú Ọlọ́run nítorí ìdí èyí ni a fi pè yín nítorí Kristi jìyà nítorí yín ó fi àpẹẹrẹ lélẹ̀ fún yín pé kí ẹ tẹ̀lé àpẹẹrẹ òun ẹni tí kò dẹ́ṣẹ̀ tí a kò sì gbọ́ ọ̀rọ̀ ẹ̀tàn ní ẹnu rẹ̀ rí nígbà tí àwọn ènìyàn kẹ́gàn rẹ̀ kò dé sí padà wọ́n jẹ́ níyà kò ṣe ìlérí ẹ̀san ṣùgbọ́n ó fi ọ̀ràn rẹ̀ lé onídàájọ́ òdodo lọ́wọ́ òun fúnra rẹ̀ ni ó ru wa lórí igi kí a bá lè kú sí ẹ̀ṣẹ̀ kí a wà láàyè sí òdodo nípa iná rẹ̀ ni ẹ fi ní ìmúláradá nítorí pé nígbà kan ẹ dàbí àgùntàn tí ó sọnù ṣùgbọ́n nísinsìnyí ẹ ti yí padà sí olùṣọ́ yín àti alábòjútó ọkàn yín. pétérù kínní orí kẹta bákan náà ni kí ẹ̀yin aya máa bọ̀wọ̀ fún àwọn ọkọ yín ìdí rẹ̀ ni pé bí a bá rí nínú àwọn ọkọ tí kò jẹ́ onígbàgbọ́ wọ́n lè yí padà nípa ìwà ẹ̀yìn aya wọn láì jẹ́ pé ẹ bá wọn sọ gbólóhùn kan nípa ẹ̀sìn ìgbàgbọ́. nígbà tí wọ́n bá ṣe àkíyèsí ìwà mímọ́ àti ìwà ọmọlúàbí yín ẹwà yín kò gbọ́dọ̀ jẹ́ ti òde ara nìkan bíi ti irun dídì àti nǹkan ọ̀ṣọ́ wúrà tí ẹ kó sára àti aṣọ ìgbà ṣùgbọ́n kí ẹwà yín jẹ́ ti ọkàn tí kò hàn sóde. So ọkàn ìrẹ̀lẹ̀ àti ìwà pẹ̀lẹ́ èyí ni ẹwà tí kò lè ṣá èyí tí ó ṣe iyebíye lójú Ọlọ́run nítorí ní ìgbà àtijọ́ irú ẹwà báyìí ni àwọn aya tí a yà sọ́tọ̀ àwọn tí wọ́n ní ìrètí nínú Ọlọ́run fi ṣe ara wọn lọ́ṣọ̀ọ́ wọ́n bọ̀wọ̀ fún ọkọ wọn irú wọn ni Sárà tí ó gbọ́ràn sí Abraham lẹ́nu tí ó pè ní olúwa mi ọmọ Sárà niyín tí ẹ bá ń ṣe dáradára tí ẹ kò jẹ́ kí nǹkan kan bà yín lẹ́rù tàbí kí ó mú ìpayà bá yín kí ẹ̀yin ọkọ náà máa fi ọgbọ́n bá àwọn aya yín gbé ẹ máa bu ọlá fún wọn gẹ́gẹ́ bí ẹni tí kò lágbára tó yín ẹ rántí pé wọ́n jẹ́ alábàápín ẹ̀bùn ìyè pẹ̀lú yín tí ẹ bá ń ṣe èyí kò ní sí ìdènà nínú àdúrà yín ní gbólóhùn kan ẹ ní inú kan sí ara yín ẹ ní ojú àánú ẹ ní ìfẹ́ sí ara yín ẹ máa ṣoore ẹ ní ọkàn ìrẹ̀lẹ̀ ẹ má fi burúkú gbẹ̀san burúkú tàbí kí ẹ fi àbùkù kan ẹni tí ó bá fi àbùkù kàn yín kàkà bẹ́ẹ̀ ẹ máa sọ̀rọ̀ wọn ní rere ni irú ìwà tí a ní kí ẹ máa hù nìyí kí ẹ lè jogún ìbùkún tí Ọlọ́run ṣèlérí fún yín nítorí ó wà ní àkọsílẹ̀ pé. ẹni tí ó bá fẹ́ ìgbé ayé tí ó wù ú tí ó fẹ́ rí ọjọ́ tí ó dára ó ní láti kó ara rẹ̀ ní ìjánu pẹ̀lú ọ̀rọ̀ burúkú sísọ kí ó má fi ẹnu rẹ̀ sọ̀rọ̀ ẹ̀tàn ó ní láti yí padà kúrò nínú ìwà burúkú kí ó máa hu ìwà rere ó ní láti máa wá àlàáfíà kí ó sì máa lépa rẹ̀ nítorí olúwa ń ṣọ́ àwọn olódodo ó sì dẹ etí sí ẹ̀bẹ̀ wọn ṣùgbọ́n ojú olúwa kan sí àwọn tí ó ń ṣe burúkú. ta ni lè ṣe yín ní ibi tí ẹ bá ní ìtara fún ohun tí í ṣe rere ṣùgbọ́n bí ẹ bá tilẹ̀ jìyà nítorí òdodo ẹ ṣe oríire ẹ má bẹ̀rù àwọn tí wọ́n ń jẹ yín níyà kí ẹ má jẹ́ kí ọkàn yín dàrú ṣùgbọ́n ẹ fi ààyè fún Kristi nínú ọkàn yín bí Olúwa ẹ múra nígbà gbogbo láti dáhùn bí ẹnikẹ́ni bá bi yín ní ìbéèrè nípa ìrètí tí ẹ ní ṣùgbọ́n kí ẹ dáhùn pẹ̀lú ìrẹ̀lẹ̀ àti ìwà pẹ̀lẹ́ ẹ ní ẹ̀rí ọkàn tí ó mọ́ tí ó fi jẹ́ pé nígbà tí wọ́n bá ń sọ ọ̀rọ̀ yín ní àìdára ojú yóò ti àwọn tí wọ́n ń sọ̀rọ̀ àbùkù nípa yín nígbà tí wọ́n bá rí ìgbé ayé yín gẹ́gẹ́ bí onígbàgbọ́ nítorí ó sàn fún yín tí ó bá jẹ́ ìfẹ́ Ọlọ́run pé kí ẹ jìyà nítorí pé ẹ ń ṣe rere ju pé ẹ ń ṣe ibi lọ nítorí Kristi kú lẹ́ẹ̀kan ṣoṣo fún ẹ̀ṣẹ̀ wa olódodo ni ó kú fún aláìṣòdodo kí ó lè mú wa wá sọ́dọ̀ Ọlọ́run a ní ti ara ṣùgbọ́n ó wà láàyè ní ti ẹ̀mí nípa ẹ̀mí ó lọ wàásù fún àwọn ẹ̀mí tí ó wà lẹ́wọ̀n àwọn wọ̀nyí ni ẹ̀mí àwọn ẹni tí kò gbàgbọ́ nígbà kan rí nígbà ayé Nóà nígbà tí Ọlọ́run nínú àánú rẹ̀ mú sùúrù tí Nóà fi kan ọkọ̀ tán nínú ọkọ̀ yìí ni àwọn ènìyàn díẹ̀ wà àwọn mẹ́jọ tí a fi gbà wọ́n là nínú ìkún omi èyí jẹ́ àkàwé ìrìbọmi tí ó ń gba ènìyàn là nísinsìnyí kì í ṣe láti wẹ ìdọ̀tí kúrò lára bí kò ṣe ọ̀nà tí ẹ̀bẹ̀ ènìyàn fi lè jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run nípa ẹ̀rí ọkàn rere nípa àjíǹde Jésù Kristi ẹni tí ó wà ní ọwọ́ ọ̀tún Ọlọ́run tí ó ti kọjá lọ sọ́run lẹ́yìn tí àwọn áńgẹ́lì àti àwọn aláṣẹ àti àwọn alágbára ojú ọ̀run ti wà ní ìkáwọ́ rẹ̀. Pétérù kínní orí kẹrin nítorí náà níwọ̀n ìgbà tí kristi ti jìyà nínú ara kí ẹ̀yin náà di ọkàn yín ní àmùrè láti ṣe bẹ́ẹ̀ nítorí ẹni tí ó bá jìyà nípa ti ara ti bọ́ lọ́wọ́ agbára ẹ̀ṣẹ̀ má tún máa ṣe ìfẹ́kúfẹ́ ẹ̀dá mọ́ ṣùgbọ́n máa ṣe ìfẹ́ ọlọ́run nínú gbogbo ìgbé ayé rẹ tí ó kù ní ìgbà kan rí ẹ ní àǹfààní tó láti ṣe àwọn tí àwọn abọ̀rìṣà ń ṣe ẹ̀ ń hùwà wọ̀bìà ìfẹ́kúfẹ̀ẹ́ ìmùtípara ayé ìjẹkújẹ ìmukúmu àti ìbọ̀rìṣà tí ó jẹ́ èèwọ̀ nísinsìnyí ó jẹ́ ohun ìjọjú fún àwọn ẹlẹgbẹ́ yín àtijọ́ nígbà tí ẹ kò bá wọn lọ́wọ́ sí ayé ìjẹkújẹ mọ́ wọ́n wàá máa fi yín ṣe ẹlẹ́yà ṣùgbọ́n wọn ó dáhùn fún ìwà wọn níwájú ẹni tí ó ṣetán láti ṣe ìdájọ́ alààyè àti òkú nítorí rẹ̀ ni a ṣe wàásù ìyìn rere fún àwọn òkú pé bí wọ́n bá tilẹ̀ gba ìdájọ́ bí gbogbo ènìyàn ti ní láti gbà nínú ara síbẹ̀ wọ́n wà láàyè nínú ẹ̀mí nípa ti Ọlọ́run òpin gbogbo súnmọ́ tòsí nítorí náà ẹ fi òye àti ìwà pẹ̀lẹ́ gbé ìgbé ayé yín nínú àdúrà. ju ohun gbogbo lọ ẹ ní ìfẹ́ tí ó jinlẹ̀ sí ara yín nítorí ìfẹ́ bu ọpọlọpọ ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀ ẹ ara sí ara yín láì ní ìkùnsínú olúkúlùkù yín ní ẹ̀bùn tirẹ̀ ẹ máa lo ẹ̀bùn yín fún ire ọmọnìkejì yín gẹgẹ bí ìríjú oríṣiríṣi orí ọ̀fẹ́ ọlọrun bí ẹnikẹ́ni bá ń sọ̀rọ̀ kí ó ma pé ọrọ ìjìnlẹ̀ ọlọrun ni òun sọ. So bí ẹnikẹ́ni bá ń ṣe iṣẹ́ ìránṣẹ́ kí ó ṣe é pẹ̀lú gbogbo agbára tí Ọlọ́run fún un nínú ohun gbogbo ẹ máa hùwà kí ògo lè jẹ́ ti Ọlọ́run nípasẹ̀ Jésù Kristi òun ni ògo àti agbára jẹ́ tirẹ̀ láé àti láéláé àmín ẹ̀yin olùfẹ́ mi ẹ má jẹ́ kí ó jọ yín lójú bí wọ́n bá wa iná jó yín láti dán yín wò bí ẹni pé ohun tí ojú kò rí rí ni ó dé èyí sọ yín di alábàápín nínú ìjìyà Kristi ẹ máa yọ̀ nígbà tí ó bá padà dé nínú ògo rẹ̀ ayọ̀ ńlá ni ẹ ó yọ̀ bí wọ́n bá ń fi ń ṣe yẹ̀yẹ́ nítorí orúkọ Kristi ẹ ṣe oríire nítorí ẹ̀mí tí ó lógo òní ẹ̀mí Ọlọ́run ti bà lé yín lórí tí ẹ bá ní láti jìyà kí ó má jẹ́ gẹ́gẹ́ bí apànìyàn tàbí olè tàbí ènìyàn burúkú tàbí ẹni tí ń tojú bọ nǹkan ní nǹkan ṣùgbọ́n bí ẹ bá jìyà gẹ́gẹ́ bí onígbàgbọ́ ẹ má jẹ́ kí ó tì yín lójú kàkà bẹ́ẹ̀ ẹ máa yin Ọlọ́run lógo fún orúkọ tí ẹ̀ ń jẹ́ nítorí ó tó àkókò tí ìdájọ́ yóò bẹ̀rẹ̀ láàrin ìdílé ni yóò sì ti bẹ̀rẹ̀ tí ó bá wá bẹ̀rẹ̀ lọ́dọ̀ wa. báwo ni yóò ti rí fún àwọn tí kò gba ìyìn rere Ọlọ́run gbọ́ tí ó bá jẹ́ pé pẹ̀lú agbára káká ni olódodo yóò fi là báwo ni yóò ti rí fún àwọn tí kò bọ̀wọ̀ fún Ọlọ́run àti àwọn ẹlẹ́ṣẹ̀. nítorí náà kí àwọn tí ó ń jìyà nípa ìfi Ọlọ́run fi ọkàn wọn fún Ọlọ́run nípa ṣíṣe rere Ọlọ́run ẹlẹ́dàá kò ní dójú tì wọ́n. Pétérù kínní orí karùnún nítorí náà mo bẹ àwọn àgbà láàrin yín alàgbà ni èmi náà àti ẹlẹ́rìí ìyà Kristi wọ́n sì ní ìpín nínú ògo tí ó farahàn mo bẹ̀ yín pé kí ẹ ṣe ìtọ́jú ìjọ Ọlọ́run tí ẹ wà nínú rẹ̀ ẹ máa ṣe iṣẹ́ yín bí alábòjútó kì í ṣe àfipáṣe ṣùgbọ́n tinútinú bí Ọlọ́run ti fẹ́ ẹ má ṣe é nítorí ohun tí ẹ ó rí gbà níbẹ̀ ṣùgbọ́n kí ẹ ṣe é pẹ̀lú ìtara àtọkànwá ẹ má ṣe é bí ẹni tí ó fẹ́ jẹ aláṣẹ lórí àwọn tí ó wà lábẹ́ yín ṣùgbọ́n ẹ ṣe é bí àpẹẹrẹ fún ìjọ nígbà tí olú olùṣọ́ àgùntàn bá dé ẹ ó gba dé ògo tí kìí ṣá bákan náà ẹ̀yin ọ̀dọ́ ẹ máa tẹríba fún àwọn àgbà gbogbo yín ẹ gbé ọkàn ìrẹ̀lẹ̀ wọ̀ bí ẹ ti ń bá ara yín lò nítorí. ọlọ́run lòdì sí àwọn onígbéraga ṣùgbọ́n a máa fi ojú rere wo àwọn onírẹ̀lẹ̀. nítorí náà ẹ rẹ ara yín sílẹ̀ lábẹ́ ọwọ́ ọlọ́run tí ó lágbára yóò gbé yín ga ní àkókò tí ó bá wọ̀ ẹ kó gbogbo ìpayà yín tọ̀ ọ́ lọ nítorí ìtọ́jú yín jẹ́ ẹ́ lógún ẹ ṣọ́ra ẹ dira yín gírí èṣù tí í ṣe ọ̀tá yín ń rìn kiri bíi kìnìún tí ń bú ramúramù ó ń wá ẹni tí yóò pa jẹ ẹ takò ó pẹ̀lú ìgbàgbọ́ tí ó dúró gbẹ́ngbẹ́ng kí ẹ mà pé àwọn onígbàgbọ́ ẹgbẹ́ yín ń jẹ irú ìyà kan náà níwọ̀n ìgbà tí wọ́n wà nínú ayé ṣùgbọ́n lẹ́yìn tí ẹ bá ti jìyà díẹ̀ ọlọ́run tí ó ní gbogbo orí ọ̀fẹ́ òun tí ó pèyè sínú ògo rẹ̀ ayérayé nípasẹ̀ kristi yóò mú yín bọ̀ sípò yóò fi ẹsẹ̀ yín múlẹ̀ yóò fún yín ní agbára yóò sì tún fi ẹsẹ̀ ìgbé ayé yín múlẹ̀ òun ni agbára wà fún láéláé àmín sílífánù ni ó bá mi kọ ìwé kúkúrú yìí sí yín mo ka sílífánù yìí sí arákùnrin tí ó ṣe é gbẹ́kẹ̀lé mo ń rọ̀ yín mo tún jẹ́rìí pé oore ọ̀fẹ́ ọlọ́run tòótọ́ nìyí ẹ dúró lórí ohun tí mo kọ ìjọ tí ọlọ́run yàn ẹlẹgbẹ́ yín tí ó wà ní bábílónì kí yín bẹ́ẹ̀ náà ni máàkù ọmọ mi ẹ fi ìfẹnukonu ìfẹ́ kí ara yín kí àlàáfíà kí ó wà pẹ̀lú gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ ti Kristi.